وإلهكم إله واحد لا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله التي تجري في البحر بما ينفع إن في خلق السماوات ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ànábì sallallahu alaihi wasallam níjọba ìrìn kíyàmà a ń bí àwọn subhanahu wa ta'ala níjọba oṣù rẹ̀ kọ́mọ̀ jẹ́ àṣẹ́kọ̀ pàdé rẹ̀ ọwọ́lájọ́ oṣù rẹ̀ kọ́mọ̀ jẹ́ àjẹ́mọ̀ tàbíkì pàdé rẹ̀ kọ́dà kọ́kọ́ sọ àmì àdàwó tí ó bọ̀ tó jẹ́ pé ń dáàmà sọ yóò yàtọ̀ sí ń

وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أقول الله جليل ọlọ́jọ́ járe tó ṣàgbọ́dá wa ní jẹjọ tí a fi tí ò jẹ́ pé ṣe tẹ̀fsír torí a ṣe tẹ̀fsír ọmọ yàtọ̀ sí wọn sẹ́nà wọn náà kọ̀ọ̀kan lè gbàgbọ́ rẹ̀ wọn èèyàn dáadáa ó ń lámà sí ọmọ ojú wa lọ ṣùgbọ́n táwọn ọmọ nípa rẹ̀ tọ́ fi mọ̀ ju wa lọ wọ́n sábà ní sí àwọn dúkúrò fún wọn jẹ́wọ́n náà wọ́n tán sórí ìyọ̀ náà rẹ̀ àwọn náà kan wípé ó fún tó sàtúwẹ́tì ṣàhádà níjọba ìkìyàmọ́ wọ́n jẹ́ kí èso ti jẹ́ wọ́n lérí rẹ̀ kápọ̀sà àwọn ogun tí wọ́n fi ilẹ̀ ọlọ́pàá ní ojú tó gbogbo rẹ̀ wọ́n jẹ́ kọ́ لا حول ولا قوة إلا بالله العظيم gbogbo ẹ̀rọ wọn náà kú sí níwájú ọlọ́run wa mọ́sáàgbà lọ́wọ́ wa pẹ̀lú ìpẹ́lẹ̀ tàbá ń bẹ lọ́n kéyìn ò fi ẹ̀sẹ̀ ẹlẹ̀ àì máa sọ fọ́nà pé dàkùnkùn ti mẹ́wàá ní ẹ̀sẹ̀ sájì àfihìlẹ̀ ò ságbà lọ́wọ́ wa àmá kíkọ́nà ọgbà pẹ̀lú pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ èèyàn ní tí masa ga nawa wannan dubbe bane la hawla wala quwwata illa billahi al-azim ní ìjẹ́dógún àwọn asùsùrí àyàwó ìlàwó ìlàwó wà ní aláwọ̀sù asàlàyé ìyàtọ̀ ti bẹ láàrin wáhid àti ahad ajẹ́mọ̀pẹ̀ wáhid ní nǹkan tí ọ̀bà ní méjì kò kójọ láti bìkan tébù ní ìsìn ó kọ̀kan ló kójọ kèése kankan ní jẹ́tẹ́bù igi mẹ́mẹ́ èso mẹ́mẹ́ pẹ́ntì uh, uh, ọ̀dá tí ó fi kún kírókọ̀ rẹ̀ ní mẹ́mẹ́ kí àhábùgbà èròjà jẹ́ tó lòkúnà gbogbo kí mẹ́mẹ́ wọ́n wá papọ̀ wọ́n pè tẹ́bù ọlọ́sọ̀rọ̀ kèése tẹ́sọ̀ ebe pẹ̀ nàìjíríà ní ti rí ẹ̀rọ̀bá nàìjíríà ní ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ẹ̀rọ̀bá nàìjíríà ọ̀rọ̀ yẹ́ sá ti mé pè tí rẹ̀ ọlọ́ọ̀bá wù náà nígbà tí àmì ìwà sọ ilé ìkalẹ̀ pẹ̀lú tọ́lọ̀ nípa sọ fún wà lábàdé bá wọn kéfèrè wọ́n bá ní hùn kí ìfà yẹ́ sá òun náà sa ìlà òwà ìlú ó sì ànàbí yìí sí ìlà aka ibẹ̀ abáyé ìṣètò yìí ó ló sì wá jẹ́ kọ́nà nǹkan ìní ó tó àwọn èèyàn ọ̀rẹ́ mi wá náà ó tó sàfihàn tẹ́sí lè àkọ́rọ̀bọ̀ gbogbo tí sí gbogbo ń tàà wọ́n fẹ́ náà làwọn ọlọ́yìn ti wá sí lẹ́ tó lọ bá wá pọ̀ báyìí tí wọ́n bọ̀ bùkà látà lẹ́yìn tó wá ní orí àwọn ẹsẹ̀ ọkàn kí ni ọ̀bára ká ìmọ̀ apákan fà sọ wípé ìlú bí bọ́lọ̀ ń ṣe fẹ́ fira rẹ̀ àwọn apákan fà ní fúnra wọn lẹ́tì ẹ̀ béèrè nọ́ọ̀sì sọ pé tọ́ ọba lọ́kàn sọ ọlọ́wọ́ bá rẹ̀ ọ̀wọ́ sọ ń tẹ́lì kò lè ṣe àfi kágbà pẹ́ lè ṣe lè kọ́yà máa jọ́rọ̀ ní ọlọ́wà ní kòrò inna fi khalqis samawati wal ard ayàtọ̀ kiri náà ní dájúdájú níbi ẹ̀dá bíbẹ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọwọ́ amúwá ní plural samawati nítorí wípé ìrántí bẹ́ẹ̀nù sánmà kọ̀ọ̀kan yàtọ̀ sí mi ilẹ̀ plural náà ọwọ́ ní singular nítorí pé tẹ́ bá ń gbẹ́lẹ̀ lọ tí èkẹlẹ̀ èèpẹ̀ náà lẹ́mà torí pé ìrẹ́kẹ náà tẹ́ ẹ bá wá wo àrísàbí ọlọ́run ọba ti ń bẹ́ẹ̀ ẹn tá a fẹ́ máa kà lẹ́yìn ẹn tó lè ṣe lọ́nà ẹn tí ọba ti lè ṣe kò lè jọ náà àwa ń bọ̀ tá bá wá lẹ́yìn tó lè ṣe kìíní yóò máa jẹ́ Allah subhanahu wa a sì fẹ́ fi yé wípé ọlọ́run kò méjì tó bá lọ jẹ́ pé wọ́n jẹ́ méjì ni ìdá àrọ́dà àdúgbò máa ṣe yà tí kan mọ̀ méjì bá ń fẹ́ kí n kẹ́kọ̀ọ́ sẹ́yìn wal akhar la yuridu ìkejì ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ múṣkílà òbí lápẹẹrẹ ìkánú wọ́n sọ wípé lágbájá ìṣẹlẹ̀ kọgbọ́dẹ̀ sún òkè ìpè lónìí ọlọ́run lápẹẹrẹ ó ní wẹ́ olú mami sí mọ́sìkì ní jẹta mi ò tí ìṣẹ́lẹ̀ tó máa tí a bá jọ fẹ́ ìgẹ̀gẹ̀ pọ̀ gbákẹ̀kẹ́ náà ìyí ma kí èròǹgbà àwọn ọjọ́sẹ̀ òdì ní tàbí kẹròǹgbà àwọn kọmọjọ́sẹ̀ òdì méjì tàbí kẹròǹgbà kan ọsẹ̀ nù wọn òdì mẹ́ta ká sọ pé èròǹgbà méjèèjì ọjẹ́ sọ pọ̀pọ̀ ṣe ìwòmù tẹ́lẹ̀ ní tí ò sí ni ká sọ pé eléyìí fẹ́ pa eléyìí nígbà náà eléyìí ni ò ní ikú nígbà náà ìtàn yà sí rẹ̀ wàlìjẹ́wù bẹ́yìnà dìdẹ́yìn mùhálì ká sọ pé nǹkan méjì tí ó para wọn tí ó para wọn mú a pè ní nǹkan kẹ̀kẹ́nà lásìkò kẹ̀kẹ́nà kọ̀rọ̀rọ̀ kéyìn ọjọ́ pé kó jóbe lásìkò kẹ̀kẹ́nà oní sí ẹ̀rẹ́ àbátẹ̀wò ẹ̀ wàláyé alàyé ní òkú dẹ̀ ní kásìbá náà kò kú kásìbá náà làláyè lá ṣe ẹ̀rẹ́ àti adó ẹ̀ ẹlẹ́yà wọn ò mìíràn wọn dẹ̀ mí o kó sí kí n òmìnira wọn sì mí ọ̀rọ̀ yẹn takura wọn gan sà jíjẹ. obìnrin tó bá wá lọ rẹ̀ jẹ́ pé táwọn méjèèjì yìí ń fẹ́ ìlọ́sẹ̀lẹ̀ pọ̀pá kankan náà ó náà mọ̀ hàbù kò ṣeé ṣe ìjọba méjèèjì ń fẹ́sẹ́ kọ́jọ́sẹ̀lẹ̀ papọ̀ tàbí táwọn méjèèjì ọ̀fẹ́ kọ́jọ́sẹ̀lẹ̀ papọ̀ mọ̀ hàbù ni àfi kọjá pé nǹkan nìkan fẹ́ nù wọn òní ọ̀sẹ̀ ni tẹ́ntítì ẹ̀ bá wá ṣẹ ṣe mẹ̀pẹ̀ lánàá pẹ̀rọ ìdán tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ àwọn tó àfẹ́ máa kà lè ta ní bọ́lọ̀ wọn bá ṣe ọlọ́run ni àrísàmì ńlá ni fún yín bọ́lọ̀ ń sì dásámá kápẹ́ nìkan wáyé gan lánàá bí ọlọ́ tọ́kàn wáyé tó wó pé wẹ́ òkè òwò ní ẹ̀ bọ́sí gbà òkè sí wà báwọn èèyàn ló sórí òfurufú ó sì gùn bẹ́ẹ̀ ẹ̀yìn àwọn ẹ̀ sí bẹ́ẹ̀ lóòrùn mọ́ni wọ́n ní bẹ́ẹ̀ ẹjọ́ kò láti òjì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ gbà fún òkúta ń wárẹ̀ ìbúlọ́wà ìlú wọn ẹlòmí ọ̀bá wọn bá sí ẹwà wọn tí ayé fi ń jáyé láti bí tó ti bẹ̀rẹ̀ débi tó pín dé pẹ̀lú mọ́ ọlọ́run subhanahu wa ta'ala ní tí a wá múlùdíza ìkẹ́ẹ́sẹ́ múlùdíza Paris ẹgbọ́n ló tí Paris sọ wípé àwọn ọ̀fẹ́ máa rọrùn rẹ̀ àwọn òsìgbẹ̀ kọjú ọ̀má sọ̀kalẹ̀ sọ̀dọ̀ àwọn wọ́n wá sí ilé odò sẹ́màtíyàn tó ti bẹ́ẹ̀ kí ni tí ọ̀nà nǹkan kékeré kọ́ sí ẹ wá rí tìlù tí a sì náà sí ẹ rí tìlù tí a mú orí sí tó ń ti bẹ́ẹ̀ ìrọ́nà ní ọpa gíláàsì ẹwù bàtí ẹ ti ń chẹ́ǹjẹ̀ chẹ́ǹjẹ̀ chẹ́ǹjẹ̀ gẹ́gẹ́ bó kàlùkù sí ò sí mọ déédéé bàtà tó ti lò kò sì sẹ́ jẹ́ pàwà kẹrẹsẹ̀ rẹ̀ wàl'ad ilẹ̀ iná bákanáà àrísàmì ńlá ni fún yí tí mi ọlọ́wọ́ wọ́n bá se ní lọ́nà ọ̀pọ̀ ilé òlẹ̀fẹ́ gbélé lórí

gbẹ̀bà tó ṣe sàmúnà ó ti sílẹ̀ ẹ̀tún máa lọ kápẹ́ ayé gbogbo ọba lọ́lọ́ ń jẹ́ kọjá wípé ilẹ̀ yìí kò ní dúó bó ṣe dúó kọmọbìsí kọmọbìsán kọmọbìsí kọmọbìsán ta ni ó sì wá sí ta ní ọgbọ̀ ẹwọ́ aṣọ ìtọ́ sàṣẹ́nu gbogbo ilé wọ̀n ti láàfin lẹ́yìn wọn nìra كلا ما بني اختلاف تيماني شيئان يختلفان بمعنى الذهاب والياب كين كاكاتو يقول طبعا تلوتا نكي جيودي خلفانية أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا نعم وجعل الليل والنهار خليفة نعم لمن أراد أن يذكر أو أراد شكورا اختلاف الليل والنهار òru àtọ̀sán wọ́n ń gba àsìkò fúnra wọn ta ní síbá apákan àfà ní ìgbàsìkò fúnra tó lọ́mì ní wípé sáà òru ogun sáà ọ̀sán ogun sáà ọ̀sán ogun sáà òru ogun apá kan ní ìsìláàfù lẹ́yìn wà nàárì ní apá kan fà ní wàtíláàfù lẹ́yìn wà nàárì àwọn nǹkan tá ń ṣe pẹ̀lú òòrùn tẹ́ fi ń dòrú mà ó náà ni lúlúmà tí ó wà mẹ́ ìjà ń ṣe fásitẹ̀ bí ń dọ̀sàn náà ó náà ni núúrù ìmàlẹ́ ọ̀sán yóò ní mẹ́lẹ̀ òru yóò lóòkù sẹ́yìn lè ń se táwọn kan wá gbọ́rọ̀ ìdánilẹ́sì ah, ah, ah, ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ ojú sẹ́nu pé ilé ó ti kò fún tó bá yẹ̀lẹ̀ tí ń ṣiṣẹ́ ẹ̀bí tí ń pààyà tó nínú ilé tí ń pààyà tí sùúrù rẹ̀ bá sọ fún pé ẹ̀ntọ́ fẹ́ máa pa yìí ọ̀nà táwọn èèyàn bá ń tọ̀ lọ́tọ̀ ni ló ti pa kóòmù tó gbà lọ́wọ́ rẹ̀ èṣù máa sọ fún èèyàn bíi bẹ́ẹ̀ ẹ̀dá kò tó bá fẹ́ máa pààyàn só lè mú èèyàn lọ géètì kan lọ máa dú lọ́sẹ̀ rẹ̀ ní gbàgbà géètì kó sì ló sí òun lásọ̀ fẹ́ tó fẹ́ gbémù òun náà sàìdá sẹ́yìn lẹ́sẹ́ wàtíláàfin lẹ́yìn wàndàrà yíyàtọ̀ òru àti yíyàtọ̀ ọ̀sán àwọn àfáàwà ní kí ni gbàdéke kọ̀ọ̀kan wọn sí ẹrí ní ìdílẹ́gbọ́wà kankan alẹ́ìlú àti nàárù wọ́n máa ń mú láti gúrúkú shams tó bá ti wó lóòrùn ti bẹ̀rẹ̀ ìlà tùlúrì lè fàjírí títà ìbàjá yóò fi sígbìlì tí ó fi yọ wọ́n ní gúrúkú ti tábà wọ́n tó wá ń pàrà wípé tùlúrù shams ìgbà tó rùn bá tó yọ ìlà gúrúkú shams sígbà tó rùn bá tó wọ̀ òun ní kí ni òun lọ sí àsìkò tó wá wà láàárín ìgbà tí àgbàjá yíyọ síkòrò tó yọ lọ́dọ̀ lárúbáwá àwọn apá kan mẹ́ta ní ẹkùn sí àwọn apá kan ní arò òru ni àwọn apá kan ní arò ọ̀sán ni àwọn apá kan ní wàtún mushtarikun bayna al-layli wal-nahar àwọn ò ní pẹ̀lú fún ìtumọ̀ títẹ̀sí èèyàn gbọ́dọ̀ lọ́rẹ̀ gbé e síra wọn àwọn èèyàn kan wọ́n láwọn bá àwọn alákọ̀ọ́kọ́ lọ wọ́n láwọn olè bá lọ àwọn tí ó sọ wípé ara ọ̀sán òun lásìkò yẹn wà àgbàjá ti yọ ní ìsìn 5 kí ní yọ ní ìsìn 530 530 something 535 ládùúgbò mi nínú Ìbàdàn ilé ìyọ́ five words nínú Ìbàdàn náà kápé 535 lásìkò yìí ṣe ìmọ̀lẹ́ ọjọ́ ní 536 na wọ́n ní àwọn tí wọ́n ní ara ọ̀sán lọ́wà wọ́n ní ṣe bí asàbìlà àti aláàrùn làwọn àkọ́kọ́ wọ́n ni se bi òru si mú ní táìbù wọ́n ní òru òru sí sẹ́kù náà ẹ̀hẹ́ nígbà tó pọ́ sẹ́kù ẹ̀ẹ́sẹ̀ wá kàmára ọ̀sán àwọn tí ó fi sí bí ọ̀rọ̀ yẹn àwọn kan yà ń bẹ̀ nù wọn wọ́n ní téèyàn ọ̀bà tí ìrí àtẹ́lẹwọ́ rẹ̀ láyé kòròkòrò kó tó fi kò tó jẹ́ ìrẹ̀ ọmọ wọ́n bí sáré kọ́dà méjì ló tó àwọn kan ní àlepè lóru àlepè lọ́sàn wọ́n ní kí nìdí wọ́n ní ṣe bí ọlásù oláwọ́ ń pe òkò tó bá sẹ́kù lẹ́gbà tó bá yóò bá yọ nítorí bàkíyàtù náà àbùkọ́lá òkun sí tó kù lẹ́yìn pàtàkì pàtàkì ti yọ sáájú kọ́rù tó rà

kò jókòó ní àlàáfíà ṣùgbọ́n kí ọ̀sọ́ pé àrùn ìjẹ́jòkó sí kò sáyè mẹ́ ọ̀rọ̀ kẹta ní pé ara òòrùn ní òòrùn ọ̀rọ̀ kẹta ń sára ara ọ̀sán ní òòrùn tá a bá tí a bá ti pèsè láti sọ́nà náà àti bọ́sọ̀sà sí ẹwà mẹ́ pè ní èdè àríyàn síbí àríyàn sọ àwọn kan bẹ̀ tí a kàwé náà sẹ̀rí ìwé ìwé kìí sórí kìí ọ̀gáwì láìkì sórí torí gbogbo ẹn tó lọ lé kéúké wọ́n lè jẹ́ gbogbo ẹn sì lọ sí òkè ọwọ̀ náà kéyìn ọ̀lọ lé kéúkọ̀ sọ́rọ̀ bá jẹ́ náà kéyìn ò sí lọ sí òkè sọ́rọ̀ máa náà sàmọ́ ṣùgbọ́n kéyìn ọ̀wọ́ àgbàgbé ẹ̀sìn rẹ̀ torí pọ́lọ̀ kàwé kọ́ wá máa wo ànàbí wo pé kí ló dé tí ń dá sáwọn tí ọkàn àti ẹ̀gbọ́rùn àlùwàlà sẹ́wọ̀n ẹni ní ẹwọ́n tí ẹwọ́n tí pọ́ọ̀pù púpù wà ní ẹ̀sìn àdúgbò ọ̀rọ̀ tó gbogbo ọmọ ìṣẹ̀lẹ̀ ìkọ́kọ̀ ìkọ́kọ̀ ọ̀rọ̀ mi èyí ò ní mùsíbà tí òótọ́ bá sì sọnù kí ó ní ọwà kìí séwé ẹwọ́ mùsùlùmí kí ó tẹ́ ẹ̀jẹ̀ bí sí ká àwọn gidi ní o sẹ́ẹ̀mà haúsá gidi o mú ti ẹ̀ lọ́wọ́ ní nọ́ọ̀tì lórí ní ti ẹ̀ lọ́wọ́ báwọn haúsá yìí sí kí à ní ibi òwe fún mi sí ya ní ibi wà bẹ́ẹ̀ rákàlẹ́ ní ti ẹ̀jẹ̀ àmàsí ráyà lédè òun náà ni wọn ọmọ bẹ̀rẹ̀ nínú yúfàmù àwọ́ ilé agbáwèrè mẹ́rẹ́ ìbò mọ́ ẹ̀ sáà nìkan lọ́kọ̀dù ọ́ bàbá ní sọ̀fún láwúsá pépà rẹ̀ náà ní bá lọ́sọ̀ ìgbòsí mara dáadáa ọba sọ pé ó dùn mí by that na 5,000 ó tún hard 5,000 please don't waste my time on that ó di 15,000 nígbò tó ó pẹ̀lú orí tó kú bọ́ ní kòkòrò sèébù ẹ tó sì ní tó sì rò fún ṣe pé mímọ̀ wà kó kíyàn kó ní mú ọ èyí sì àní ọ̀rọ̀ tó ọ̀dá náà ọ̀bọ̀n àwọn ẹ̀bọ́ òjìrì lẹ́yìn ọkọ̀ ní àrúsá ẹ̀wọ̀n kẹ́mẹ̀ẹ́ wọ́n wá kẹ́kẹ́kẹ́kẹ́ fún Yorùbá ìlọ́bà adẹ́gbẹ́bàdẹ́ o àwọn àgbàlagbà jẹmọ́ àtàbà ti fi nǹkan pa òwe méjì ló pèsè o yẹ́dà wọ́n fàṣẹ ọ̀rọ̀ Kùránì ọlọ́run ní pa òwe báyìí fún wọ́n tó bí àwọn mọ́sára rọ̀ lẹ́yìn àwọn fà wá ní sí ìtàn gangan ṣẹlẹ̀ láyé àbíkọ̀ ṣẹlẹ̀ tọ́lọ̀ ń kàn gbé wá láti sún wa mọ́ ìtumọ̀ tọ́fẹ́ ooo ìyẹn làwọn afẹ́ fi báàkì ọ̀rọ̀ yìí wọn bàbá lẹ́yìn yorùbá àwọn àgbàlagbà ló péjọ wọn ni wọn dàbí pé dàpọ̀ ìyára lè ṣe sùúrù ẹni ọba kúndùn ìgbìnà yìí àyè ẹnì kiri jẹ́ ìgbì tìkaramu ẹ bá ti gẹ́ mi kiri ṣe kí ni o ìgbìnà ẹyọ jẹ́ o ẹ má ti kí o ìjàpàbá bọ́ọ̀bẹ̀ tí tó sí ìgbà máa jẹ́jẹ́ ìdára nǹkan kan sẹ́mí àwọn àgbàlagbà wá dẹ̀gbé ìgbèrú ẹ̀ ìwọ ọlọ́ọ̀jẹ̀ pé àjọ̀dẹ̀ kò sí ìwọ ìjẹ̀pá tó ní ẹ̀ ọlọ́ọ̀jẹ̀ pé àjọ̀dẹ̀ kò sí ọ kí ni ìbàkúsí ọlẹ́yìn ń bú sọ̀rọ̀ rẹ̀ sẹ́kọ̀ọ́sẹ̀ ní tẹ́lẹ̀ láyé wà láyé kò sí bẹ́ẹ̀ sí wọn kò sí fásẹ̀yìn kankan fún wa bẹ́ẹ̀ bà tó wá lu ẹ̀yìn lọ kọ́dà ọ̀ràn lẹ́sìn wa bẹ́ẹ̀ bà tó wá lẹ́sìn yìí kọ́ ẹlòmíì káwò tán tí ń sọ́fọ̀ ní pé Justin Pantrist nígbàtí mú definition yẹ wá àwọn ẹ̀yẹ wá òòrùn wọ́n sọ pé àbọ́sọ́jọ́ kejì wá òòrùn ajá ah, fún ìníkẹ times one step two òòrùn wọ́n sọ pé twelve ní twelve ní sí ẹgbọ́n ti wí ṣùgbọ́n gbà tí sẹ́ẹ̀mọ̀ pé a ṣùpàlẹ̀ bá lẹ̀ tí ó bá ní ààrí ẹ̀kẹ́kẹ́ mú ẹ̀sìn pé ká wá sọ wà lẹ́yìn tàbá fẹ́ ìdè bí bẹ́tà náà láàpẹ̀ sí ara àti wọ́n sọ wípé sí ẹ̀rásìkò tó kù àrò òkèrè wọ́n sì kún fẹ́ ara àti wọ́n pé sí ẹ̀rásìkò tó kù àrò ọ̀sán wọ́n dẹ̀ kún fẹ́ ara àti wọ́n pé ọyọ́ ah! lọ́wọ́ bá sì rí ṣùgbọ́n súnà wà débẹ̀ ọwọ́ àfọ̀tọ́mọ́ min hadithi àdíyí ibn al-hatim ọ̀rọ̀ gàfẹ́ lọ́tọ́ ọlọ́ni ẹ máa jẹun ẹ máa mú lọ́wọ́ hatta ya tabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad ọ̀rọ̀ wà dáadáa títí tẹ́ fi mọ̀ yàtọ̀ láàrin òkú dúdú àtòkù fọ́fọ́ ìgbà lórí tó parí ní àdíyùbá lórí mú òkú dúdú àtòkù fọ́fọ́ ọba fi sábẹ́ obìnrin rẹ̀ ọmọ jẹ́sàrí ọmọ jẹ́sàrí yọ́ lọ wo bí i tí bàtà láti ilé tí àwẹ̀ yìí wọ́n yẹ pé ògbẹ́ yóò tó wọ́n mi yóò sàkópa wọ́n sàmà nígbà yàrá ọba tó sọ àgbà pé mí nàlẹ́ fàjẹ́ lọ ìntẹ́ fi mà ní pé tàbí bá ti yọ ó ní mò ń sọ bàyáàdù tí ó máa jáde bù láti mú sánmà àti sàwádù tí ó máa ìmọ̀lẹ́gbò tó pẹ́ alifájírù alìkáàdìbù fájírù méjì ní bẹ èyí káàdìbù yẹ yọ mẹ́tọ̀tọ̀ báyìí òru òsì ní ilé máa rú sí lásìkò kéèké ọ̀sán wà ṣùgbọ́n kejì wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ibi ọ bá ti làtọ́ yọ mọ̀ wá dàbí ìgbà tí èèyàn ń yọ nǹkan díẹ̀ díẹ̀ làpò tẹ̀gbẹ́ bí yẹn sí yọ ó díẹ̀ gbogbo èyí tí àwọn wálẹ̀ fàjá yìí kí tọ́ ọ̀kọrí oko ní gbogbo ìrọ́lọ́pá o láàrin àwọn mekano mekano àti streetlight ọwà kọ̀rísẹ̀gbẹ̀ asúrọ́kì olóhùn wáfájú sọ́ọ́dìkì nǹkan èyí ó lò oko ó sì sí ìpù láti gẹ́ẹ̀tì àti ìhùn ìtí ọmọlọ́wọ́ sàṣánà ó ní àṣìṣà títẹ̀mì ìsìnkú ìdí mọ̀ ní alẹ́bí àà ìntọ́lọ̀ ń sọ kọ́ọ̀wò ìntọ́lọ̀ ń sọ ní wípé dúdúdú òru tí ń kóra ńlẹ̀ àti fúnfúnfún ọ̀sán tí ń wọlé ọlọ́run wá sílẹ̀ ẹ̀pà mínẹ̀lẹ̀ fájírì ọwọ́ àfi fájírì tí nǹkan méjèèjì yóò máa pé à ọwá fi sọ pé tó bá ti rí bá wọn gbogbo ẹ ń fẹ́ gbáwẹ̀ fẹ́mi ọlọ́pọ̀ gbọ́dọ̀ jẹ wọn ẹ̀sìn lọ́wọ́ jẹ́ àmọ̀ wípé àsìkò tó kù ara ọ̀sán nínú wúwo sígbà tó rùn ọyọ kìí ṣe tùlúrù alìfájìrì tùlúrù shams òun kọ́ ni ọ̀sán bẹ̀rẹ̀ láti bádà tùlúrù alìfájìrì asọ́ọ̀dì ọ̀sán ti bẹ̀rẹ̀ ta ló bá ní kílíà rẹ̀ sọ wá yẹ ká tó pọ̀ nǹkan bí lẹ́nu ẹlòmíràn ẹ̀yìn tá gbìnú kéèyàn wá dúró pé wẹ́ ábìlẹ̀ sọ ẹ́ adẹ̀lẹ́ máa lò but èmi ọ̀fọ́ra mẹ́fẹ́ ó ṣe rí ẹ̀sìn ó fi ààyè gba làákàyè tí è bá ti ṣe làákàyè tó lè dágọ́lù dágọ́lù ẹ̀pìn ní àbàmọ́ tí ó bá ti ṣe làákàyè tó lè dábọ́lú ó fi àyíbálà kẹ́yìn tẹ́ bá ti rẹ̀ tó mújú ẹ̀fù àbùmúwá ẹ̀sá máa sọ kí rọ̀mọ̀dán kò wọlé ṣẹ́jú ọ̀rẹ́ rọ̀mọ̀dán ọlọ́n sì sí lòrùn bá ń wọ̀ ní quarter after six in time time lòrùn wọ̀ bó ṣe di sísì ọkọ̀ ilé àti ní kún ọgbọ́n gbé ẹ̀kọ́ olómi wẹ́gbẹ̀ẹ́ kan ápù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tẹ́gbẹ̀ osan ọsàn tẹ́gbẹ̀ rẹ̀ osan tẹ́gbẹ̀ rẹ̀ ọsàn àti gbogbo ní kùdìbà bẹ́ẹ̀ ni wà gúnlẹ̀ mẹ́lẹ́mẹ́ ọwá máa gó ńlá ogbèwájú báyìí tó fà láàmù bẹ́ẹ̀ bọ́ọ̀sẹ̀ di abọ́ ẹ̀kọ́ ẹgbẹ̀lẹ́nu lọ́nà ẹgbà lọ́wọ́ ẹ̀ ló tún lọ wá ẹgbà lọ́wọ́ ẹ̀ mr man tó ní ẹ̀ ẹ bá sínú báyìí ẹ̀jọ̀ sàn ní kílẹ̀ mí pẹ̀lú ẹ̀ sọ́rọ̀ èwo ni àfẹ́rẹ́ ọ̀ sẹ́ẹ̀bọ̀ pé nínú àwọn àṣẹ àpò aláàbò méjìlá ilẹ̀ yìí mú ẹ bá jẹun ní ìṣẹ́ lọ́wọ́ jẹ́ ti àbánàbí lọ ní wàtíláàbì lẹ́yìn wọn ni ha òrúurú ọ̀sànpán ẹ̀ṣọ́ ẹni tí nǹkan yẹn ṣe látọ̀wọ́ rẹ̀ wàyí fúlìkì lẹ́tì ìtẹ́kiri ìfìlìbá fúlìkù lọ́dọ̀ lápáwá ìpìlẹ̀ rẹ̀ gángan dàwàrọ́rùn ni in bá máa yí báyìí tí nǹkan bá yí ipò tọ́rọ ìmù wọ́n ní ọfà làkà ní òní lọ́rọ́wá tọ́mọdé bá ẹsẹ̀ ń gún tọ́ bá ti di ipò ọyàn rẹ̀ ráńdì wọ́n ní fálàkà ti lè fàtà fálákù nìyẹn apọ́pọ́ tó lọ ń ṣe fún ibi òòrùn tàbí oṣù pàtí yí wọ́n mọ̀ pé fálákù ṣùgbọ́n fúrúkù tọ́lọ́wọ́ bá wí a máa jẹ́ jámù a máa jẹ́ mufrad ẹyọkà náà ni o yóò náà ni síngúlà ara rẹ̀ o náà ni dúrà ara rẹ̀ kí lè rí wata bí sọ́bẹ́ arásàásà náà pàdé wípé fìlì fúrúkì lè mọ̀ṣẹ̀fúnì kò ní mọ̀ṣẹ̀fúnà ọba tí wàlì fúrúkù lẹ́tí tẹ́kí fìlìbáhà ṣé èèmọ̀ tó ẹ̀kẹ́ ìfìmọ̀ náà kọ́ ni àwọn ọkọ̀ ojú omi ẹ bí ó ṣe wúwo dègbèlè táàsì di orílẹ̀ ìwọ́n sáǹfàní méjì ìgbẹ̀ tó fẹ́ ti ìlú kan lọ jẹ́ pé ìrẹ́ nǹkan tí lúmi kò sí lọ́dọ̀ rẹ̀ ó sì ní bùkátà sí ọkọ̀ ojú ti gbé wá ah, tí èèyàn bá sì lọ rí ewu èèmọ̀ ọlọ́run lára ọkọ̀ ojú tó yóò mọ̀ pé àti ìwọ̀n pé èkó se gbogbo ti ń dún mẹ́lú èyí wá ló kọ́kọ́ wà títẹ̀ bá ti ẹ̀yà wà lẹ́nu èyí kọ́kọ́ wà láyé rí onítọ́tù kèsì tó sàlájà kẹwàá sí omi tó nọ́mà omi àgbàrá ìdí ọ̀pẹ owú mọ́gbọ́rọ̀ owú ilé ọkọ̀ tí ẹ̀ orí ibi títí orí ìlú بسم الله wa mursaha إن rabbi lahu jẹ̀mọ́ra ó ń kálukú náà gbogbo tó dáwọlé tí ẹ̀rí ọ̀gbẹ̀yẹ ẹ̀fún kó fún ọlọ́gbẹ̀rẹ̀ ìwọ àti ìsìnlẹ́jọ́ ń ṣe alẹ́bìnà ṣètàn yàtọ̀ àjákùn ìṣẹ́ ní ìpínlẹ̀ kò sí gbogbo tẹ́ẹ̀sìlẹ́ jésù níwọ́lẹ̀ ipò àgbà pẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ kí ló fà á tẹ́lẹ̀ bàbá àtọ́mọ́ fi máa kòrò síra wọn sílẹ̀kì náà wá sí wọn bẹ́ẹ̀ ní àìsí kí dáríẹ̀ lọ́sẹ̀ máa sọ̀rọ̀ náà èsù lọ́dọ̀ rẹ̀ wẹ́n àwọn àǹfààní tí wọ́n máa gbà náà nìyẹn kí wọ́n lọ gbà lọ́dọ̀ àwọn ọmọ ìyàwó wọ́n lè rí mọ́sàn-án máa ń gbé sàtìsọ́ ah, díẹ̀ fún ipa àtàgbèsí ayé jáde wà gbogbo sí láwọn sí tí ó gbàtọ́rọ̀ yẹ dẹ́nà ní sí ni sí àfi ma wọ́n jama àkàmsọ àdámọ́lé kèése èébú fáwọn obìnrin kí wọ́n máa sọ̀rọ̀ ọkọ̀ ọmọ láìdá fún ọmọ tọ́mọ tó ti gbẹ́ wọ́n ò kúkú mọ́nà rẹ̀ kọ́yá àwọn ọlọ́láìkì àbí ọkọ̀ àwọn ọlọ́láìkì mọ́ ọmọ ìjẹ́ ìfúwámọ̀ wípé àdámọ́ ni kọ̀ ẹ́ bí wọ́n sọ fẹ́ tó ti gbọ́n ẹsẹ̀ ṣọ́ṣọ́ náà láwà kéèké káàtì ẹ̀fà àti ìgbà kí ló ní tẹ́lú sọ gbà tó pẹ́ náà ẹ̀kọ́ wa takọ́mọ̀ pọ́lọmọ ọmọ tó bá wá lórí pọ́bí tí ó sọ tí ó farabalẹ̀ òdè ní ó tó takọ́mọ̀

máa rí nìyẹn o jẹ́wọ́ ogun tá à ń sọ mọ́sálásí àtẹ́ntí ń sọ àtẹ́ntí ń gbọ́ bọ́lọ̀ ń ṣe ní kàtẹ́bí ọ̀rọ̀ máa wa tí àwọn àpáàgbẹ́gbà rẹ̀ wá sọ tó bá dáàyè pa abẹ́ máa ṣe gbogbo aláwọ̀ abẹ́ ìlọ́lẹ́sí o wọ́lọ́hì lẹ́dílá ìlà ìlà wa ẹ má fojú mọ̀ ní káàkiri kankan kódà àti kàwí pé ogun fọkàbalẹ̀ sí mi súnà náà ni ó ti fọkàbalẹ̀ sí mi ibi máa gbà ọlẹ́ rẹ̀ ibi máa tó sí gẹ́gẹ́ ibi tí ń gbà ọlẹ́ náà afá ní àwọn orúwọ́ alálé fàtà tí wà àyàtẹ́bùkí mọ̀rú alálé fàtà àmúrú alálé mùrú àti wà àyàtẹ́bùkí Thank you. أمر على المروءة ويتبكي فقلت على ما تلتحف لي فتاة فقلت على ما تلتحف لي فتاة فقلت على ما تلتحف لي فتاة فقلت على ما تلتحف لي فتاة فقالت كيف لا أبكي وأهل فقالت كيف لا أبكي فقالت فقالت كيف لا أبكي وأهلي جميعا دون خلق لا يمات جميعا دون خلق لا يمات جميعا دون خلق لا يمات جميعا دون nípa pé ìjọmọlú àbí ti sọ̀rọ̀ láàrin wọn ó ní àbúrò aláìkòkò láti ní tí ó ń pè ní ọmọlú àbí gẹ̀rẹ̀ ìjọmọlú àbí sí àmà pé èyàn ní máa jọmọlú àbí náà èyàn ní mọ́gbà ọmọlú àbí lẹ́ni in tí ó lára rẹ̀ tí ó fi pẹ̀lú ọmọlú àbí ó ní ìjẹ́ ọmọlú àbí tó ń kàrùkú ń wá kì tí èjọ ọmọlúwàbí ìwà rẹ̀ yẹn àfáà ní mọ̀ kọjá lójú ọ̀nà mo bá ti ń ké àmúrú aláìmọ̀rú àti ìyẹ̀tẹ̀ òkè ìjọ ọmọlúwàbí bá ń sun ẹkún تحب الفتاة فقلت على متى تحب الفتاة فقلت على متى تحب الفتاة nínú ìlànà wa nùhúrù nùhúrù o ní ẹkú tọ́bá bẹ́ tọ́bá tí ò sí èsù gẹ́gẹ́ ọ̀rẹ́ ọmọ ìpìlẹ̀ báyá sọ̀rọ̀ ọ̀tà ọmọ ìpìlẹ̀ báyá sọ̀rọ̀ ẹ̀kú tí ò ní gbàgbòlówó rẹ̀ púpà mọ́ra ẹ̀kú ìpọ̀ wọ́n wá súnmọ́ nígbà tí ìṣòro wá ní à ah, aṣọ méjì omi lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ni ló sì wá rẹ̀ wà báyìí kí ni a ń pọ̀ lẹ́kún فقالت كيف لا أبكي وأهلي فقالت كيف لا أبكي وأهلي ìjọba náà bí ní ẹgbẹ̀ owó mi náà mẹ́rin kẹrọ mi báyìí ní ìṣẹ́lẹ̀ ìṣòkó wà á ní gbogbo ẹbí ìdílé ìyà wà á ní gbogbo ẹbí bí mi nídìlé bàbá jẹ̀míà dúnà ọlẹ́pẹ́ ìlà ìmáàtú jẹ̀míà dúnà ọlẹ́pẹ́ ìlà ìmáàtú jẹ̀míà dúnà ọlẹ́pẹ́ ìlà ìmáàtú jẹ̀míà dúnà ọlẹ́pẹ́ ìlà ìmáàtú ọkọ̀ jẹ́ ìtẹ̀bọ̀ ọ̀dọ́ ọlọ́run nídìlé ìyá mi nílé bàbá mi tí a jọ́bẹ̀ tí wọ́n lò lọ́pọ̀ láyé wọ́n sí nílẹ̀ fún mi ìmọ́jú pẹ̀lú wájú ọlọ́run ọmọ tí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì bí ní ẹgbẹ́sọ̀kòtò sí jẹ́ ìpàdé ọlọ́run tó fi mọ́ kẹ́ ni ìkọmọdún àti ọdún kò sí láàrín ẹ̀rọ tí a sì jọ pé ìlẹ́yà nílé bàbá yẹ̀yẹ̀ ní àwọn àpàwọn ilé àṣẹ tí ẹ gbọ́dọ̀ lọ ní ìkọ́ tó tó wọ́n kàn láì àwọn obìnrin wọn kọ́dà ẹ̀ẹ̀kẹ́ wọn ní fi máa ń júwe wọn àpà sí àṣẹ ní mẹ́tí ọkọ̀ pé wọ́n àwọ́ bí ọ̀ṣẹ̀ ṣe tí ẹ lọ́nà náà jẹ̀lẹ̀ jẹ́míyà yóò náà kọ̀lẹ̀ kẹ́lá ìrìnà. Tó wá ń gílẹ̀ tẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí náà sáwà tó wà fámílì ìdílẹ̀ wa, ó ní ń bẹ́nu wọn, yóò gbọ̀nẹ́ fi máa gbára orí rẹ̀ ti ń pa lẹ́kùnù ìwà ọmọ tó dúnmọ́ ń kànlọ ní ìṣẹ́wà lè gbé àdé ìrìn ìdáàlé tó bọ́ wá lè jẹ́ wípé ìjọmọdúwàbí bèbè àti yẹn sọkún sí ọ̀yẹ̀ kárẹ̀ tí wọ́n wò sí ìkù ooo tí ọ̀yẹ̀ rẹ̀ wàlfúlì ọkọ̀ ojú omi yóò máa rìn lọ lórí omi kò ní rí plane ọkọ̀ ojú mẹ́rin ọdún gbé wá ibi wó ti tà àìmẹ́yí ọkọ̀ àìmẹ́yí ní káti ẹ̀sọ́ ọkọ̀ ojú mẹ́rin ọdún gbé wọ́n gbé wá ọkọ̀ ojú omi tí ń gbé èèyàn tó lé 10,000 mẹ́ ó tún lájàlájá dé ó àwọn akọ́sọ̀gbẹ́ ah, ẹjá lọ sí ìdárayá ó tún lọ yóò ẹlòmí ọ̀pọ̀ iṣẹ́ yóò ní sẹ́sẹ́ sí iṣẹ́ tí kọmọ̀lá yẹ́ yóò borí gbogbo tí kọ́ wọ́n ní tẹ́ ní oníté lọ́rí oṣù mẹ́ta orí ìsinẹ̀ yẹwà ta lọ́mọ̀ kánà yí máa tó fi lọ́kàbalẹ̀ bẹ́ẹ̀ sì ni a rẹ̀ mọ́ ọlọ́pọ̀ bá ní tí ń bẹ́ẹ̀ ní omi mú ẹ̀dà ó tún ti bẹ́ẹ̀ orí ẹgbẹ̀rún ní àwọn ìran nǹkan tó jẹ́ pé ẹwọ́ tó lè léjì lọ lọ ọkùnrin mi sì lọ lẹ́nà ta ló ní ìnáyà pẹ̀lú rẹ̀ ti fi lọ tí ń kíyèsí bí máa yẹ ìfàkùn náà sí èyí tó sì jẹ́ á sí ìrìn rọrùn fún ṣe bí torí kó lè máa sàǹfàní fáyẹ̀yẹ̀ náà àwọn kan bẹ̀rẹ̀ sí báyìí In tí wọ́n ń wò níbi ọkọ̀ orí pé wẹ́ ọkọ̀ tí a 17 pẹ̀ká tí máa rí tí sọ̀rọ̀ èyí tí àwọn ọmọ ọdún tí a yìí tí èsì ìjọba ti ń bọ́ sínú june ní ìsìnbẹ̀rẹ̀ june má parí ilé kí náà ni ó gbé wá ọkùnrin rẹ̀ ni ó gbé wá náà ومن أنزل الله من mẹ́màáìn èèmọ̀ lọ́pọ̀ jẹ́ fún yí tí mẹ́wọ̀n bá tún sọ̀kà láti sẹ́mẹ̀ nínú àgbà ìlà òjò fa àhìyá bí i àrùbọ̀ báyà mọ́tí ha èmi olóòwò bọ́ wà fi omi yíyé ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú àwọn ọ̀fọ́ ní kí ìtumọ̀ yíyé yẹ wọ́n ní olóòwò bá ti di pé ilẹ̀ yóò kàn wà sígidi sáà kítàtàn tí ó dàkẹ́jẹ́ tàà bá ti wá ní ọlọ́run fi ìgbà ẹ̀rùn ó fi wé ìdàkẹ́jẹ́ pé wọ́n gba ohun lẹ́nu ọlẹ̀ ó fi ìgbà òjò tílẹ̀ ìyá bá tí nǹkan wù jáde bẹ̀ ó fi ń bàtì rẹ́rìn tí sọ̀rọ̀ tọ́bọ́ wá di pẹ́lẹ̀ wà gbírọ́ gidi gbogbo owó ti kúrò rí rẹ̀ fàyídà àzẹ́rẹ̀ lẹ́bàá tá a bá wá sọ omi kalẹ̀ sórí ilẹ̀ ìdázzat ilẹ̀ ọwà pípìpìpì ìtù ẹ̀ ní pé yóò mẹ́gbà omi sára wà robert yóò tutù ma gbọ́dọ̀ gbọ́dọ̀ yóò ma wá mú nǹkan jáde wà ló ń bá tẹ́tí ní kú ní zẹ́wọ̀dì marriage yóò ma wá mú àwọn nǹkan oríṣiríṣi tó ṣe é wéra wọn jáde báyìí tí ó wà rẹwà pín ẹgbà mẹ́kùn tó tọ́lọ̀ wọ́n wá sọ kálọ̀ wọ́n tí wọ́n bá fi tó tó bí 200 acres ilẹ̀ tí wọ́n fi gbé ọ̀pẹ kéèyàn wá lọ gbé nǹkan bá ga kó fi wọ́n náà lọ báyìí nínú tó lọ sórí owó kódà láì séèyàn ló ní irú yóò sì ọ̀sọ̀ọ̀sọ̀ wípé láàrínsẹ̀ ẹ̀fọ́ kẹ̀kẹ́ bẹ̀ kọ́dà rẹ̀ mọ́ ọlọ́run ọba àwọn kẹ̀kẹ́ bẹ̀ tẹ́ pé pàtẹ̀ bá tó pè ọlọ́run ó jẹ́ kẹ́ ìdájọ́ òdùn kọ́kọ́kọ́ ránà kọ́lọ̀ kó àwọn ti ẹ̀bọ́dé yóò tù wá mú bóde ní bóde ẹ̀nà ọlọ́run ni wọ́n fi ní àpè pítọ̀ ilẹ̀ iná tá a ti mú kájáde sí ọ̀yẹ́ kó jẹ́ mọ̀fẹ́ ẹ̀dùn ní ilẹ̀ tẹ̀yí wí ni tí ìgbà ẹ̀jẹ̀ papọ̀ wọ́n lọ́yà àdúgbò tá a wẹ̀ ẹ̀pẹ́ ẹ̀jẹ̀ papọ̀ tá a bá ti ẹ̀tùlé ẹ̀pẹ́ papọ̀ tẹ́ ẹ bá gbìn nǹkan sórí rẹ̀ sí bákan náà nìbẹ̀ rí àwọn ọkọ̀ ó tóbi àwọn ọkọ̀ ó tẹ̀ ilẹ̀ kankan náà sì ni ọ̀dà ẹ̀tún mọ̀ mú yò ẹkún kìí tẹ́ ẹ̀gbẹ̀ gangan fún rẹ̀ èèmọ́ lọ́tún pẹ̀lára jí òun gangan ló gbọ́ rẹ̀ yóò yọ́ bàtà wọ́bá ìkọwọ́lé ó sì yọọ na-eleba báyìí ilé ó sì kí yóò nàkẹ́ wájú báyìí yóò gùn yóò nàkẹ́ yìí kò lè gùn ẹ̀túnmọ̀ mọ̀ yóò ẹtún lára náà nígbàtí ọba máa jáde àwọn èso kan ọba tó tóbi iná lẹ́gbọ́dẹ̀ o àwọn kan dùn lè dùn lè mú mọ́gbòrò rí mọ́gbò nígbàkan náà gbogbo wọ́n àwọn lọ lẹ́ni tí ń àwọn nǹkan tí èsì ìṣe gbé ẹ̀sìgbóhùn máa sí àbí ọlọ́run ni sóòsà ní ìsílé wà bá sàfíyà lè kúlì dáàbà ẹ̀ orí ilẹ̀ bá tí ó bá ní bá sà yẹ̀ bú fún nǹkan lọ́wọ́sí wọ́n bèèrè wà bèèrè wípé kéèyàn fún nǹkan ní bá sà kí lọ wọ́n pàtí lábá fi máa ń kú ìbànújẹ́ ní bá sùn wọ́n ní bá àṣọ́ọ̀bà wọn bá sùn nǹkan kan àbúṣe ìbànújẹ́ bá wọ́n ní nítorí tó jẹ́ wọ́n máa pe ìbànújẹ́ ní bá sùn ní wípé لأن صاحبه لا يصبر عليه حتى يظهره لا إله إلا الله nítorí pé ẹjọ́ ìjọba kèèrè ṣùgbùrù fi gbé mara àfìtàkàmù ìwọ̀mọ̀ náà ní wípé ẹsẹ̀ ní ó lè mọ́ sùkú o ó ní àà in tí ì sí pa mọ́ra lórí bá ìbànújẹ́ ní fún sókè ní fún àtàwọn báyẹ̀kọ́ fíkùn annabi wa annabi yàwó bá sù rẹ̀ tó súnú tó kọ̀ tí ó rí tó lè mọ́ra gẹ́lì ìlú òkúnlẹ̀ ẹ̀tìrí èyẹ̀ tí bá gbogbo ẹgbẹ́ bá ògùn sì kò ẹni tó àwọn èyí tó rẹ̀ lọ́gbà ni tí a lè kú ìdáàbà gbogbo jẹ́ ìrítí lórí ìlọ ọkùnrin dé sẹ́yìn lẹ fún sórí ilẹ̀ náà tó ti bá ṣe ń pè bó ṣe rọ́bọ́tì o wọ́n ti kílé kàkù bà sáàṣọ́ bí rọ́bọ́tì ọ̀gá rí mẹ́sí yóò sí rọ́bọ́tì rọ́bọ́tì ọ̀rọ̀ lọ́jà o wọ́n ti kílé kàkù bà sáàṣọ́ ìgbà o rọ́bọ́tì rẹ̀ wọ́n sẹ́tì ní 5555 tí wọ́n bá sẹ́tì ní 5554 kí ló sì ṣe ẹ̀dàkùn ta ní ẹnìkan tó tó wò kọ́rọ̀ tẹ́lẹ̀ àti yóò dìde lọ rè kí bàrẹ̀ pé ẹgbẹ́gbọ́dọ̀ yìí o wọ́n ní kìrìyà wọ́n sí ẹsẹ́ ti ọpọlọ rẹ̀ sọ́nà àríkọ̀ àwọn olóògbé sí ọdẹ̀gbọ́ ẹ̀kọ́ máa gbára jẹ́mọ́ àkágbẹ́bà náà náà lọ́rọ̀ ń sáyé fún àná bóòdè bá rí náà ẹni tí rísà pàṣẹ ọ̀pọ̀ náà lọ́lẹ́ mú ọ̀pọ̀ ẹgbẹ̀gbẹ̀ bá fún lọ́lù lọ́dọ̀ ọkà àkílá ilẹ̀ yẹ́rù dìbà lọ́kàn ọ̀rọ̀ sáré ọkàn kúsà dáwọ́ ọ̀rọ̀ àti òfòwò ọ̀bẹ̀lẹ̀ ìyàwó àjọ ọ̀pọ̀lẹ̀ ló ti tẹ gold sọ́nà síábà tó bá síábà náà kí ní àwọn máa sí Ẹwù tóun bá sa àwa sórí ilẹ̀ wá dá lọ mo àwọn kẹkẹkẹ mo tó bá jẹ́ pé èèyàn lọ sọ fọ́lọ́ báyìí pé kò sí báyìí bóòlà ayé ìbáṣe máa ròyìn rẹ̀ tó níbo àlọ́sàsára kó se èyí tó fi bo ìhòòhò wa lásìrí ẹgbẹ̀mẹ̀ èyí tó fi bo tàwọn tí ẹjọ́ mẹ́wa lásìrí ẹgbẹ̀mẹ̀ èyí tó fi pọ́nlá káyè wa lé ìmẹ́mẹ́ subhanahu wa ta'ala jẹ́mọ́ àbá àṣíwọ́sùn tó yìí tí èyàn wá fẹ́ bẹ̀rẹ̀ tọ̀ níbi ó ti lé máa wà pọ̀ sí rẹ̀ lẹ́yìn ìṣẹ́sẹ̀ bọ́ọ̀dù ilẹ̀ tí ò sí ẹsẹ̀ pẹ̀lọ́lọ̀ ti dáwà torí pé ìbọ́ọ̀dù ilẹ̀ àwọn kan kàsára ọ̀nà táàgbà àtọ̀ súnà ìgbìyà àbọ́sùn tó kàkọ́rátà wọ̀láì nírọ̀nà jẹmọ́ sá sẹ́bí tọ̀ ilẹ̀ sí wí má jẹ́ títọ̀ ọ̀ta sí ọlá sọ wá ní ìdíkọ̀ bọ́sùn ìkan sí ní ìdí sí òòrùn táyẹ̀ kọ̀yìn sáwọn èèyàn tó sì fọpọlọpọ̀ òun lè rí ọ sọ́nà tó wá sẹ́bà sóòló tó ní ọmọ sí ìdílé yàtọ̀ fún aláàmà ọfà ò ibi tẹ́ẹ̀tì máa mọ̀ pé in tí àwọn èkó ìlọ ṣe o ní pé wọ́n tún lẹ́jọ́ wọ́n tún rìgílẹ̀ wọ́n tún rọ jẹ̀máà ẹ sọ fún mi obìnrin ọ̀rọ̀ tí ó wọ ṣòkòtò bóòdé lé títọ́ wà gbọ̀délẹ̀ láàrin títì tí ó tọ́ ìdá sí ara sí tọ́lọ̀ ń dà fún ẹni nígbà lóbi wọ́n ń ṣe pé ìfọ́bẹ̀ tí bá wọ́n ń ṣe bí ọkùnrin yàtọ̀ fẹ́ pé ìtìsẹ́mọ̀ ti ń dà sí pé ayé kan ọ̀já àgbàlagbà ti ń tú ara bọ́n mọ́ bá sì tọ́lé yọ́ máa dà wọ́n láàmà rẹ̀ tó ṣe ṣe ta ló sí báyìí Allah subhanahu wa ta'ala ó wá sí àwọn nǹkan ó wá fọ́ ẹ̀dá sórílẹ̀ bá a ṣe wá wà lórílẹ̀ ìjẹ̀mọ́ra ìjẹ́ ilẹ̀ kéré fọ́lọ̀ pé àṣíyà lọ fẹ́ ìjẹ mẹ́rin pọ̀ láyé bá ní kílódé òkàlùkù àfọ́dí tí wọ́n lówó ní ilẹ̀ lókè kí ládé ó lè ilẹ̀ lẹ́pọ̀ ìrírẹ́ wọn lónà wá bínú mi ó bínú ah, ah, ah, mi lọ́bá káwà kánú lójìtì pẹ́yìn ẹbá ní láti ní ti rédíòsì ọwá mi ẹlẹ́ẹ̀lẹ́ ara ó sì wọ́n sílẹ̀ báyìí bọ́nà ń bọ́wà sílẹ̀ ìdájú òkúsí wàtẹ́sìrí fi bíyà àhá ìgbọ̀nú ẹ kí ni túnmà tẹ̀sìrí bí máa nà tẹ̀sìrí kéèyàn ọrọ̀ nǹkan àríyá àwọn afẹ́fẹ́ kí ló fàtọ́lọ̀ fi mú wá ní jámù àwọn fàkà àfà ní ẹlọ ọgbà ọ̀rọ̀ dáadáa tàbí súnnà náà tí wọ́n bá ti mú afẹ́fẹ́ wọ́n járù ìkẹ̀lú máa ń jẹ́ tí wọ́n bá ti wọ́n wọ́n ní fọ́dù ìyà ni ó jẹ́ rí ìfún fíhà àdáàbò súrọ̀ zariyati náà kọ́ àwọn kọ́wọ́n àwọn àádùwàbí nígbàtí wọ́n sọ́rọ̀ àdàbí musamman àrùn ìrẹ́ mẹ́ṣẹ́ lọ́rọ̀ ní وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم أمرك اليوم مفرد ti ya ló nínú àdíkù lọ́jọ́ àfẹsẹ̀kúnlẹ̀ wọ́n ni tí a lẹ́bí bá ti rí afẹ́tí ń fẹ́ yọ́rọ̀ pé Allahumma ja'alha riyahan wà láti ja'alha rihan ìmáàmù ẹ̀ẹ̀lá ìmáàmù Ṣáfi gbàwá nínú Musnad wọn ṣùgbọ́n àwọn èèyàn bí mẹ́rin mẹ́ta kan bẹ tẹnu kún ọwọ̀mọ́ ó ti jáde padà ọwọ̀ jáàmù jẹ́ ó ti jáde padà ẹbá ni wọ́n tàṣó ti jáde sọ́ọ̀wọ́ àwọn ti jáde padà láì sọ́ọ̀wọ́ ni ó Inshallah Rahman àríyá àmà gbàdọ́jọ́ mẹ́jọ ìran mẹ́rin ni afẹ́fẹ́ ní ìran mẹ́rin ló ní kí ló kọ tí pọ̀ fẹ́ jẹ́ arásàlẹ̀ rẹ̀ ọ̀búrú ẹ̀ dàbúrú ẹ̀ sọ̀bá gbogbo ẹ̀ ápìá rẹ̀ tí afẹ́fẹ́ ìbáwá ibò nìkan kẹ́sì ti ń wá ápìá rẹ̀ tọ́bá wọnú ara wọn ó kọ̀ èwo lè tẹ́ pé ìkójọ rẹ̀ ìmọ̀ mú gbígbóná wá èwo ni máa mú tútù wá bí ibn láìlú ẹ̀dì kọ̀hán sànùbáyìnà hàdì mọ́ fi tafsirina fi tafsir al-qadim insha Allah ta'ala hada wa sallallahu wa sallam ala Kí ló dé? Ah, kó tọrọ rí yẹn báyìí.